bí ọjà gbé ń tà lẹ́ ń béèrè ẹ ò béèrè lọ́wọ́ orí yín. kò sí nǹkan tó stop me láti gba iṣẹ́ yẹn kéde máa gba seventy seventy thousand naira yẹn every month. tẹ́ ẹ bá produce ẹni yẹn ẹ̀yin lẹ́nu ọ̀sẹ̀ wọ́n ẹ dẹ̀ mọ̀ pé kì í ṣe àwògán ẹ̀ mọ̀ bóyá máa dájọ́ kú fún àwọn kú ó dára tèmi sí fún mi. kèrègbè ló máa júwèé ibi tí wọ́n máa fi okùn sí lọ́rùn kí n máa fẹ́ ọ̀gá mi. ok o fẹ́ kí nípa láyé àbí. ẹ bá ti rọpò dára mọ́tò fún yín dára lé fún yín tá à ń fún yín lówó iyebíye ẹ̀rọ pẹ̀ tèrè mú gùn. ilé kan ṣoṣo tí mo kọ́ tí mo ti wọ ìpè tí bá dàgbà dàgbà tí bá relé ogbó a fi ṣe ìkejì ara ogún tóun náà bá tún ní. mo kàn ga ni mi ò lọ́pọ́lọ́ gbogbo ọpọlọ tí mo lọ sọ́kọ́ mi. ó yà ó dọ̀rọ̀ ilé mi lórí èmi kọ́ ni mo kọ́ ẹ̀ ẹ jí wo kọ́ ló sọ pé ká ṣe nǹkan tá a ṣe. ee pípa ẹ. yes ma. ibi tí bá tiẹ̀ kanlẹ̀kùn tó ò sílẹ̀kùn tí n bá ju two hundred naira tí mo mì sí ẹ báyìí lójú wíńdò lè ṣí. ǹjọ́ máa yà ṣé blue ni fáìlì yẹn àbí red. white ni sir. are you sure. no sir. let me have it.